wọ́n jẹ́ àwọn oríṣi ejò tó máa ń fẹ ọrùn wọn tí wọ́n sì ṣe bí ẹni dúró bí nǹkan bá ti dojú ẹ̀ tán fún bí àpẹẹrẹ èmi gẹ̀hún tètè mọ̀ pé oríṣi ṣèbé dúdú kan ni Yorùbá ń pè ní àgbádù àwọn olólùfẹ́ mi ló ṣẹ̀ṣẹ̀ já mi sí nínú fọ́nrán yìí ẹ̀wẹ̀ wọ́n máa kó gbogbo àwọn ṣèbé pọ̀ ní o àti tilẹ̀ wa àti tòkèèrè ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ṣèbé dúdú kan táwọn olóyìnbó ń pè ní black spitting cobra wọ́n máa ń gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rin sí méje wọ́n sì ní oró tó lágbára bó tilẹ̀ jẹ́ pé ara wọn dúdú ìsàlẹ̀ ikùn wọn lè jẹ́ pupa ìyún red ó lè jẹ́ yellow ìyún àwọ̀ òféèfèé ó sì ti lè jẹ́ grey tóun fẹ́ dàbí àwọ̀ eérú bá a ṣe wá sọ pé dúdú ni ejò ṣèbé yìí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tẹ́ ẹ bá rí aláwọ̀ ewé rẹ̀ o àwọn míì lè funfun pàápàá táwọn míì sì lè mú àwọ̀ ilẹ̀ yìí brown jáde orí wọn máa ń tóbi díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ wọn sì lè tóbi bí èyí tó di pọfupọ́ọ̀fù sẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n àpò oró làwọn ejò yìí dì sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ méjèèjì o wọ́n máa ń lò tó ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ọdún láyé eyín fifteen to twenty years tí wọ́n bá wá bùyàn oró tiwọn èé pààyàn bíi tàwọn ṣèbí tó kù pẹ̀lú àwọn ejò olóró tó kù. ìdá kan nínú ọgọ́rùn-ún sí ìdá márùn-ún nínú ọgọ́rùn-ún ìyún one percent to five percent àwọn èèyàn tí wọ́n bá bù jẹ ẹni oró wọn lè pa bí wọn ò bá tètè fún wọn ní àpòrò ejò ọ̀hún. àwọn gan ò tiẹ̀ ní súnmọ́ èèyàn láti buni jẹ lọ́pọ̀ ọgbà wọ́n ó tu oró náà sí èèyàn látọ̀ọ́ kan ni ojú èèyàn gangan ẹni wọ́n ó máa lépa tí oró yìí bá bọ́ sójú èèyàn téèyàn ò tètè fomi fọ̀ ọ́ láàrin ìṣẹ́jú kan ojú ọ̀hún lè ṣe bẹ́ẹ̀ kó fọ́ pátápátá o bó bá sì jẹ́ ara èèyàn ni oró yìí bà ara òun ò lé ní ìbí ìgbà tí omi gbóná dà sí èèyàn lára ó sì lè bó pàápàá wọ́n pọ̀ ní ilẹ̀ Yorùbá dáadáa ṣùgbọ́n ibi tí irú àwọn ṣèbé yìí pọ̀ sí ju gan ní apá gúúsù ìlà oòrùn Nàìjíríà èyí ní àwọn ìpínlẹ̀ bíi Enugu Ebonyi Anambra Imo àti Abia wọ́n mọ igi pọn dáadáa o wọ́n a máa jẹ eku ẹyẹ ẹja wọ́n sì lè jẹ aláǹgbá ẹyin àti àwọn ejò míì tí agbára wọn bá ká wọ́n máa ń yé tó ẹyin mẹ́jọ sí méjìlélógún ìyún eight to twenty two eggs ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ni àwọn tí wọ́n máa ń yé mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ìyún ten to fifteen eggs ọgọ́ta sí àádọ́rin ọjọ́ ìyún sixty to seventy days làwọn ẹyin yìí máa ń lò kí wọ́n tó dọmọ lẹ́yìn tí wọ́n bá ti yé e àwọn aṣèwádìí onímọ̀ ìjìnlẹ̀ ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe lè lo oró ejò yìí láti wo àìsàn oorun àsùnjù kan tó wọ́pọ̀ ní ilẹ̀ adúláwọ̀ trypanosomiasis lolóyìnbó ń pe àìsàn yìí ó sì lè ṣekú pààyàn béèyàn bá tètè tọ́jú rẹ̀ wọ́n á tún máa pè é ní sleeping sickness ìdí ni wípé kẹ́míkà phospholipase A2 tó wà nínú oró àwọn ejò yìí ó ní agbára láti pa kòkòrò trypanosoma brucei tó máa ń fa àìsàn yìí a tún ní oríṣi ìṣèbé kan tí olóyìnbó ń pè ní Egyptian cobra bẹ́ẹ̀ la ní Mali cobra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ wa Nàìjíríà ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni wọ́n fi yàtọ̀ síra wọn o ẹ wá jẹ́ ká lọ sí orí ọba àwọn ṣèbé tí olóyìnbó ń pè ní king cobra ilẹ̀ Asia lẹ ti lè rí wọn wọn ò sí ní ilẹ̀ adúláwọ̀ àwọn ọba ṣèbé yìí ní ejò olóró tó gùn jù lágbàáyé bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé àwọn ejò bíi erè ìyún òjòlá àtàwọn anaconda gùn jù lọ wọn èé ṣe jo olóró ní tiwọn o àwọn ọba ṣèbé yìí máa ń gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà méjìdínlógún iyún eighteen feet iyún ni pé wọ́n ga ju àwọn èèyàn gíga méjì lọ bí wọ́n bá dúró sórí ara wọn ìdí nìyẹn tó fi jẹ́ pé tí wọ́n bá nàró báyìí wọ́n máa wòyàn lójúkorojú ni ìyún haibọ́ to haibọ́ bí àṣà Jennifer lára kàyéfì kan nípa àwọn ọba ṣèbé yìí ni wípé ejò wà nínú oúnjẹ táwọn fẹ́ràn jù o <laughs> ejò náà ń jejò sanra kódà wọ́n máa ń jẹ òjòlá wọ́n sì tún máa ń jẹ àwọn ṣèbé míì tó bá kéré sí wọn àtàwọn ejò olóró míì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń sá fún èèyàn o àmọ́ bó bá dojú ẹ̀ téèyàn bá gbéná gbojú wọn tán ni wọn ò tó gbìyànjú àti ṣèyàn ní jàǹbá àwọn etu oró ní tiwọn o wọ́n máa ń bùyàn jẹ kí wọ́n tó tu oró wọn sójú egbò ọ̀hún ni wọ́n máa ń jẹ àwọn ẹranko igbó míì tí wọ́n bá ti wá jẹ ẹranko tó tóbi dáadáa wọ́n lè má jẹun fún bíi oṣù méje sí mẹ́wàá ìdí ni wípé oúnjẹ yìí sáré lọ nínú wọn nítorí wípé wọ́n wá gùn púpọ̀ wọ́n sì máa ń tètè dàgbà kíákíá wọ́n máa ń bọ́ àwọ̀ wọn sílẹ̀ lóòrèkóòrè tí wọ́n sì gbé tuntun míì síta ọ̀nà kan náà ni gbogbo àwọn ejò máa ń bá pààrọ̀ àwọ̀ wọn o tí èyí tó bá wà lára wọn bá ti ràn jù tí ò lè ràn mọ́ àwọ̀ míì fẹ́lẹ́fẹ́lẹ́ ó ti máa wà lábẹ́ ẹ ó sì dìgbà tí tòkè ẹ bá kúrò kí atẹ́gùn bá fẹ́ sí tìsàlẹ̀ yìí kó tó lè le dáadáa lásìkò tí mò ń ṣe iṣẹ́ ìwádìí lọ́wọ́ gbogbo fọ́nrán ejò yìí tó ń bọ́ àwọ̀ rẹ̀ tí mo rí ò ṣe dáadáa nítorí náà ó ṣeé ṣe kí n lo fọ́nrán ejò míì láti lè fi ṣàlàyé bí wọ́n ṣe ń bọ́ àwọ̀ wọn torí ọ̀nà tí gbogbo wọn máa ń gbà bọ́ àwọ̀ ò yàtọ̀ síra rárá ibi orí ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n fi orí yìí gbo igi tàbí òkúta láti lè yún awọ náà bó bá ti wá yún tán lọ́wọ́ iwájú wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rúnra jáde láti inú rẹ̀ èyí ò ní wípé wọ́n create opening níbi iwájú wọn lẹ́yìn èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bíi pé kéèyàn máa gbìyànjú àti rúnra kúrò nínú aṣọ sọmọdọ̀bọ ni wọ́n ṣẹ̀ máa jáde nínú àwọ̀ náà díẹ̀díẹ̀. kínní kan tí mo tún ní láti yànnàná ni wípé àwọn kan tí ò mọ̀ nípa ejò máa ń rò pé ahọ́n onípàlàkà wọn ti máa ń yọ síta bírúbírún wọ́n máa ń rò wípé ara abẹ̀ ni oró wà rárá o ahọ́n yìí ni wọ́n máa fi mọ ibi tí ẹranko tí wọ́n ń wá lọ ní tiwọn ní ṣókí imú èèyàn fi ń gbóòórùn ṣùgbọ́n ahán làwọn ejò àtàwọn ẹranko bíi awọ́nrínwọ́n àlégbà komodo dragon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ń lò láti gbóòórùn tiwọn. kẹ́ ẹ tó gbóòórùn èèyàn kan tàbí ẹran díndín ó sì jẹ́ òórùn nǹkan tó ń bàjẹ́ lẹ́yìn gbóòórùn. kẹ́míkà òórùn yìí ló máa ń jáde sínú afẹ́fẹ́ àwọn kẹ́míkà yìí ló máa ń wọ imú wa wá tá a fi ń gbóòórùn. ṣùgbọ́n ní tàwọn ejò wọ́n yà ahọ́n wọn láti fi kó kẹ́míkà yìí nínú afẹ́fẹ́ ni wọ́n wàá ka ahọ́n yẹn wọnú ẹnu wọn ní àjà ẹnu wọn òun ni agbóòórùn tó lóyìnbó mọ̀ sí Jacobson organ wà Jacobson organ yìí ni yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ bí òórùn náà ṣe jẹ́ fún wọn tí òórùn yìí bá wá pọ̀ lórí ahọ́n apá ọ̀tún ju tòsí lọ wọ́n ti mọ̀ pé apá ọ̀tún ni nǹkan táwọn ń wá wà nìyẹn o bí ahọ́n yìí ṣe máa ń ṣiṣẹ́ Google Map fún wọn rèé tí wọ́n fi máa trace nǹkan tí wọ́n bá ń wá lọ ìyẹn ò wípé ahọ́n tiwọn ló máa ń sọ turn right turn left fáwọn òun náà sì ni àwọn akọ máa ń lò láti fi wá ibi tí abo bá wà lọ nígbà àbálòpọ̀ bí akọ bá wá pé méjì tí wọ́n pàdé lọ́dọ̀ abo wọ́n ó jọ jà ní o ìjàkadì ni wọ́n máa ń jà kìí ṣe pé wọ́n máa ń bura wọn jẹ o wọ́n ò lọ́mọ́ra wọn ni ẹni tó bá ti wá lè fi ẹ̀yìn ẹnìkejì nalẹ̀ tàbí kó forí ẹ̀ lulẹ̀ nínú wọn òun lẹni tó borí bí wọ́n bá ti fi ẹ̀yìn kan lulẹ̀ òun ó bá tiẹ̀ lọ ni akọ tó borí ó ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ abo abo yìí ó kà rọ́bọ́tọ́ síwájú akọ láti fi ìdùnnú rẹ̀ sí ìbálòpọ̀ náà hàn ṣùgbọ́n bí akọ yìí máa ń fi ìdùnnú tiẹ̀ hàn ó lágbára o ńṣe ni akọ yìí ó máa ṣe abo náà ní ìgò bí ẹ̀mẹ́ta ìkẹ̀ ìkẹ̀ ìkẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé mo ti rẹ́dì fún ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ́mọ́ra wọn fún ìbálòpọ̀ wọ́n lè wà bẹ́ẹ̀ fún bíi wákàtí méjì sí mẹ́ta ẹyin funfun mọ́kànlélógún sí ogójì ìyún twenty one to forty white leathery eggs ń làwọn abo ọba ṣèbéyìí máa ń yè lẹ́yìn ọgọ́rin ọjọ́ sí ọjọ́ márùnlélọ́gọ́rùn-ún ìyún eighty to one hundred and five days ń làwọn ẹyin yìí ó ṣẹ̀ṣẹ̀ wá dọmọ ẹ wá gbọ́ o ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn ọmọ yìí bá ti kúrò nínú ẹyin ni wọ́n ti lóró o oró wọn sì mú bíi tàgbàlagbà náà ni oró àtàgbà àtọmọdé wọn lágbára débi pé wọ́n lè pa erin ká tó ṣẹ̀ṣẹ̀ wá sọ tàwé èèyàn nítorí ìdí èyí ẹni tó jẹ́ pé tóun bá rí àwọn kìnìún kèé bẹ̀rù rárá yóò gbàárín wọn lọ tí wọ́n máa yà fún un ni béèrín bá rí ibi tí àwọn ejò yìí ti gbórí sókè báyìí yóò kàn mọ́ rìvásì ni àwọn ọ̀jọ̀gbọ́n aṣèwádìí ti wá fún king cobra yìí ní oyè ejò tó gbọ́n jù lágbàáyé torí wọ́n lè fi bí ọjọ́ mélòó kan máa ṣọ́ ẹran tí wọ́n fẹ́ pa jẹ tí wọ́n sì máa mọ́nítọ̀ ẹ̀ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ oríṣi ọ̀nà ìsìn ni wọ́n tún máa ń gbà láti pẹran bẹ́ẹ̀ràn òun bá ṣe rí ni yóò sọ irú àrà tí wọ́n dá fún un orí ilẹ̀ ni wọ́n máa ń gbé o ṣùgbọ́n wọ́n mọ igi pọn dáadáa wọ́n sì tún mọ̀ ọ́n wẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bá ti wá lọ India rí tẹ́ ẹ ráwọn òpìndán kan tí wọ́n ń fún fèrè fún ejò yìí tí orin fèrè yìí ò wá jẹ́ kéjò òun lè ṣe nǹkan kan fún wọn irọ́ ni o wọ́n ti gbé yín ní gógó wọ́n rí ìpù yín ni o àwọn ejò yìí ò kì í gbọ́ fèrè o lọ́pọ̀ ọ̀gbà ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n ti fún wọn ní nǹkan tí ó sọ wọ́n di ọ̀dẹ̀ táwọn ejò yìí ò ní lè ṣe nǹkan kan mọ́ ejò yóò kàn máa tẹ̀lé fífì sọ́tún àti sósì onífèrè àti fèrè ẹ̀ ní o àwọn onímọ̀ ìjìnlẹ̀ ti wá ṣe àwárí oògùn ara ríro pẹ̀lú aromọléegun tó gbóná cobroxin àti niloxin ẹni wọ́n ń pe àwọn oògùn yìí tí wọ́n ṣe látinú oró ejò ọba ṣèbé ẹ̀yìn king cobra ẹ jẹ́ fàdàgbẹ́ dúró síbí lọ́jọ́ tòní ohun tẹ́ ẹ lè ṣe tí ó mú rí mi wú gidi ni kẹ́ ẹ bá mi share fídíò yìí kó kálé kó kákó o bẹ́ẹ̀ bá sì fẹ́ sọ̀pọ́ọ̀tì project yìí ẹ lè kàn sí mi Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbo tí ń kó gibò lu ọgbọ́n kí gbogbo lóye àtọ̀mọ̀ràn ó lè jó aburú kéré ó tóbi kò ní í ṣẹlẹ̀ sí yín kò sì ní í ṣẹlẹ̀ sẹ́mi náà láṣẹ Èdùmàrè bá a bá pàdé lórí fídíò tí ń bọ̀ láàmú aṣọ ẹranko kan tó kéré àmọ́ tó jẹ́ pé ọba àwọn ṣèbéyìí ẹ̀ lòun máa fi ń lánu ní tiẹ̀ ẹ kú kalẹ̀.